الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni ọba tí ó já sí pé ó ti parí gbogbo ìrìn àjò wa kó tó dáwà sáyé nǹkankan ò lè kán kíkúrò láyé wa lójú tásìkò tọ́lọ̀wọ̀n bá bá kọmọ wà bọ́ ìtì ìtò nǹkankan ò dẹ̀ lè kánjú mọ́ wa lọ tásìkò yẹn tọ́lọ̀wọ̀n bá bá ní kò ìtì ìtò bákan náà nǹkankan ò lè dáwà dúró nígbà yóò tákòkò yẹn bá tó kí yẹn náà lọ́lọ́wọ̀n bá dá àkókò tiẹ̀ mọ́pò òun fẹ́ lọ ni lámọ́yìn yìí máa wá dàgbà gan ó dàbí pé bí wọ́n ṣe ń dàgbà nínú ẹbí tí wọ́n nìyẹn ẹ farabalẹ̀ wòtán ẹbí wọn ni àwọn ọ̀dọ́ náà kú nínú ẹ̀ torípò ń dàgbà dẹ̀ tó ráwọn ẹlòmíì tí wọ́n dàgbà ń bẹ̀ ló jẹ́ kí tiẹ̀ dàbí ìgbà tó àwọn tó wa gbogbo alákùnjọ́ ń lòṣẹ̀mí ṣùgbọ́n àwọn tó máa kọ́kọ́ gbáwájú òun ló ń mọ̀ bákan náà àwọn tó tó máa ṣẹ́kù sẹ́yìn òun ló ń mọ̀ wọ́n ìròrí Yorùbá ní kẹ́lẹ́yìn ó máa jíwájú kó níwájú kó má gbẹ̀yìn àsíńbẹ̀ ńgbà tọ́lọ́run bá ń tó ní kálukú wá sígbà tá fẹ́ lọ àdúpẹ́ fọ́lọ́run pa ṣe ń ṣẹ̀ ètò ọlọ́run bá ní fóòmù kó sì fi wálẹ̀ àtọ́rọ̀ alékún ọlọ́run fún ànàbà muhammadu sallallahu alaihi wasallam ẹni tí a gbé gbogbo ọdún tó lò láyé a rí nínú ìjókòó wa lónìí ẹni tó ti ju ọjọ́ orí ànábì lọ sallallahu alaihi wasallam

kódẹ̀ yẹ ká lè máa ṣiṣẹ́ tọ́ ní gbogbo ọgbà àbí ọlọ́run kó bá ṣàlékòjọ ní ẹ̀fà sọ̀hábà àwọn ẹni tó jẹ́ pé gbogbo ń tàà ń sọ yìí báwọn ṣe ń gbọ́ wọn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ló ń ṣiṣẹ́ lára wọn tí wọ́n ṣàmúlò ẹ̀ ló fi fàlìjánà ròyìn wọn tí wọ́n tó kúrò láyé ọlọ́njọ́ jẹ́kàwà náà ṣe rere o jẹ́kàwà náà máa gbọ́ kágbà ká lè mú lò mo nígbà wípé ìta tún fẹ́ sọ nínú kútùbà wa tòní gbogbo ata aláǹfààní àti wà ń bí lónìí gbogbo náà la ní quran nínú Suratul Baqara ọlọ́wọ́ wa sọ ọ̀rọ̀ tó nípa nínú ẹ̀ ayọ̀ méjì fẹ́ sáré wò lónìí torípò tó kínú èèyàn bàjẹ́ nígbàtí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ń ṣẹlẹ̀ nínú ayé ó tó kíyàn jẹ́ bẹ̀rẹ̀ sí jókòó kíyàn ronú pé kí ní wá fẹ́ jà yìí mùsùlùmí wá bọ́rọ̀ ara wa dé yìí ṣáà ti fọ̀rọ̀ sí kèfèrí lẹ́nu báyìí ìjà ní fi dìfẹ́ǹdì ara wa kò máa sí ìjẹ́ justification wà fún tàà ṣe yìí a máa ní nígbàtí nǹkan yìí ọba ti wà láì pẹ̀lú tó wà nílà al àti hadith ta fẹ́ sọ lónìí tọ́pọ̀lọpọ̀ bá ti ń fẹ́ gbọ́ nínú wà tí ó máa sábà dẹ́rù ni tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ wa àtàsọ́lẹ̀ wa tó yẹ kó ní kálukú wá sọ àti kákọ́ kó tó di pọ́lọ́jọ́ dé ó yẹ ká nìí tàà ń pè ní alìwàsíyà ó yẹ kó ní kálukú wá nípalẹ̀ mọ́ kalẹ̀ pé tọba tó lẹ̀mí ẹbá ti ẹ̀wà gbà ẹ̀yà máa ṣàwọn ààrẹ fẹ́ẹ́rẹ́fẹ́ kan tí ẹ pé tọ́lọ̀un bá ní kíyàn ńlá èyàn náà lè ti máa jẹ́ àǹgbà táàrẹ yẹn dí pé hey ṣé kìí ṣe tọ́lọ́jọ́ rí ẹ̀ ẹ̀ wọ́n mọ̀kàn ṣe tó ń wọ́n lẹ́yìn ẹ̀nà ma ní ó dá kásà tó kalẹ̀ tàbá fẹ́ sọ káwà wáyà méjèèjì yìí ọ̀rọ̀ kí súnà ọ̀rọ̀ méjèèjì ńlá àyà méjèèjì náà akọ́kọ́ nínú ẹ̀ ọlọ́run bá tó ti kọ́ tó ti ha fáwọn ọmọ tó ti fún ìmáàmù wọn tó ti fún àwọn jọmọ́ tó ti fún àwọn alásùnmẹ́ kódà ní táyọ̀ rọrùn dé ó lè ti fi sí orí social media káwọn èèyàn ti máa rí kàńbẹ̀ pé sí lágbájá kọkalẹ̀ rí wá kí ń sábà rírú ẹ̀ àti káwọn èèyàn máa fi tí wọ́n ma ọmọ ayẹyẹ ìtẹ́nikẹ́ sinmi sí ẹ má dẹ̀ dílé òkú mi dọmọ kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àsọtẹ́lẹ̀ ẹ̀dẹ̀ bá mi fún lágbájá nínú nǹkan tí mo ní ọlọ́run nígbà tí yàn bá ti sàtúfẹ́lẹ̀ bẹ́ẹ̀ òní faman inna allaha sami'un 'alim ọlọ́run ẹnikẹ́ni tó bá fi lè gbọ́ pòkù sọ pé ẹ ṣe báyìí tó ń bá ti lọ tán ẹnikẹ́ni tó bá wá yí ọ̀rọ̀ náà padà fáwọn bàdálàhù ẹnikẹ́ni tó bá chéǹjì àsọtẹ́lẹ̀ òkú bàádámà sẹ̀mí àrù lẹ́yìn ìgbà tó gbọ́ pòkù sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó kásẹ̀ tí sọ báyìí tó náà wá dé tó wá ríra rẹ̀ àtó lórí ẹbí ẹ̀yàn mọ́ tí ìnà ìsọ yẹn o bọ́dá tèmi ni èmi ni mọ́dẹ̀ kú lórí rẹ̀ ẹbí tẹ̀bá wá gbà fún mi lókù bọ́dá mi ò sún bí ọmọ ìkan náà mọ́ tó ń lọ fàṣùkù sókè ló kó sí bọ́dá mi lórí lọ́fi sọ pé tẹ́nà afẹ́ sùn ẹgbẹ́ bọ́dá mi padà sílé ọ̀sùn gbóbì wọ́n sún ibi tí à nídòkun ọmọ yìí olórí ẹbí tó bá dé ní ẹbí tó bá sọrú ẹ̀ abẹ́nìkan tó ṣe kéwúké tó ṣe kéwútú tó náà já àfà nínú ẹbí tó wá sọrú ẹ̀ tó ní wọ́n sì fún àwọn ẹni rẹ́sílé àdìsídáàdì sítẹ́ fámàbàdálàrù mọ́ má kàwé ìsìnkú sítẹ́ àti sílé mọ́ fi ṣàkàwé ni ó pọ̀ ní tó bá yí ọ̀rọ̀ náà padà ba'dama sami'ahu lẹ́yìn ìgbà tó gbọ́ lẹ́yìn ìgbà tó rí ká lẹ́yìn ìgbà tọ́rọ̀ ẹ̀ ọlọ́nifọ̀

فإنما اسمه على الذين يبدلونه ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yẹn kò kò kú má ibi tí wọ́n ti fẹ́ kí mi àti ti di pọ́ǹtì mú àkọ́kọ́ ní ẹ̀nì yóò táa bá ti sọ tíwá táwà wá lọ táa bá rí màdàrú kan nínú ẹbí tó ń rò pé dáadáa lòun fẹ́ ṣe tó wá dẹ̀ nǹkan míwò lẹ́yìn táwà sọ abẹ́lọ́n kójọ kó má fòkú ara rẹ̀ ẹni tó bá dọ́rú ẹ̀wò ẹ̀ṣẹ̀ yẹn ò sí lọ́rùn tiwa torí pé èyàn máa tóbi ń gbà ní nínú ẹbí èyàn máa tóbi nílùú tó máa dápípà àwọn ọmọ ò ní fẹ́ lè lágbára àti take decision bóyá àwọn ọmọ kéré àwọn mọ̀tọ́ṣin san owó léwé wọn ni àwọn ìyàwó náà lẹ́nu àbẹ́lẹ̀ omi tẹ́ pé oúngan fọ́nà ara rẹ̀ ó ti wọnú pẹ̀lú àwọn fámílì ẹ̀dẹ́ pé àfikà àwọn ọmọ àtìyàwó dákẹ́ àwọn tọ́ ọ̀rọ̀ nìyẹn bẹ́lẹ̀ omi ṣe rí nìyẹn

alàlẹ̀dínà yóò bá dìlú náà àwọn tó lẹ̀ṣẹ̀ àwọn tó ṣe nǹkan yẹn wọ́n àwọn bá gbogbo ẹ̀ kọ́ padà gbé wálé àwọn lọ́lẹ̀ṣẹ̀ kò sẹ́ṣẹ̀ lọ́rùn sòkú má òun ti sọ tó fẹ́ sọ ohun tó dẹ̀fẹ́ ló ti sọ yẹn ohun tó lọ́dẹ̀fẹ́ ló ti sọ yẹn ọ̀bá ma wá lọ́dọ̀ Ọlọ́run ọlọ́run wá sọ fún wa pé inna Allaha sami'un 'alim ẹ̀dọ́n tẹ́fẹ́ dán owó ẹṣẹ́ mítì nìkẹ́ foríkorí láàrin ara yìí ń tó jí òótọ́ ẹ̀yẹ dárú ìyọ́ ọlọ́run bá ń gbọ́ mú dẹ̀ mọ́ tẹ́ ń ṣe ewu tọ́nà fi parí àyà yẹn mo gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń foríkorí bẹ́ẹ̀ ṣe ń kọlù ara yìí bẹ́ẹ̀ ṣe ń pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ń tó kò ní káwọn yẹn bẹ̀rẹ̀ sí connect kọ́ ma kọlù ara wọn kọ́ ma send message kọ́ ma sáré pẹ̀rẹ̀ wọn sẹ́yìn má gbà ó ah, èmi gan ti yarí fún wọn èmi pápá kó gbà ní ọ̀wá bá ní mo wí àwọn ọmọ ẹ̀pẹ̀ ẹ̀yọ́ ọmọ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ díjẹ́ ọya ẹ̀jẹ̀ kájọ́ fẹ́ ní kò sí jẹ́ kan mo sọ̀tẹ̀ gbá bó ṣe máa ń sábà ṣẹlẹ̀ láàrin wa ní àwọn afẹnukò lórí aburú ọlọ́wọ́ ní gbogbo ń tẹ́ ẹ̀fẹnukò lórí ẹ̀ gbogbo ń tẹ́ ẹjọ́ ń sọ yẹn òun gbọ́ ẹwà gbáyẹ̀ lẹ́kìdì ọlọ́ni faman khafa min mọ́sìn janafan aw isma méjèèjì yàtọ̀ síra wọn díẹ̀ o janaf àti ismu ọlọ́ni faman khafa min mọ́sìn janafan aw isma fa aslaha bainahum fala isma alayhi inna allaha ghafurur rahim allahu akbar kabira jalla man la tẹ́ẹ̀bá wá kẹ́bìn kankan nínú tó kù sọ lásọ tẹ́lẹ̀ kó kù tó lọ ẹwà rí nínú ẹ̀ jánà ayé ọ̀tọ̀ ẹ̀rí àṣìṣe nínú tó kù yẹn sọ mistakenly òkú lọ ó kọ̀ kọ̀kọ̀ síbẹ̀ tí ó mọ̀ pé kò lẹ́rìí òkú ní tó ń bá ti gbogbo ẹ̀dẹ̀ má pàjú àgbò kan ṣe lọ́wọ́ ìyá sílẹ̀ náà àfà ní kọ́kà náà ní kẹ́ẹ̀ká ó ṣàwọn pé mistake nìyẹn tó gbọ́lẹ̀ náà àfà ló sọ yẹn àbó sọ pé ẹwò torí ẹ̀ ni mo ṣe fi àyè kan lẹ́yìn fàrándà yẹn ibi tẹ́ ti fẹ́ sùn nìyẹn gbogbo ilé tó pẹ̀yìn ní o mistake nìyẹn àwọn isma àbó sọ pé tóun bá ti kú kẹya lẹ́tà ìsìnmọ́ fi sáré o kẹ́ẹ̀dẹ̀ faná síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ mẹ́ṣọ́ pé gbogbo ọdún ẹwà ń pàgbò kọ̀ọ̀kan fóun ẹ̀ṣẹ̀ ńlá ló tẹ̀ tó wá dákalẹ̀ yẹn ó mọ̀ ọmọ tó sọ yẹn ìyẹn ni ti ismu ń tó ṣe muta'ammidan àti tó ṣe khata'an ọlọ́ni tẹ bá òkú ayàtà kọ́kọ́ ma náà gbọdọ̀ change àsọtẹ́lẹ̀ ṣáàyà ní bá kẹ́ ẹni tó bá ó wá ṣàtúnṣe láàrin ẹbí ó ṣàtúnṣe nínú ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ àtàwọn tó fẹ́ jogún àwọn tó kù láyé ó wá ṣàtúnṣe yẹn òkú lè sọ lásọtẹ́lẹ̀ yìí pé ṣe rí àkọ́bí òun kò gbọ́rọ̀ tóun lẹ́nu torí ẹ̀ tóun bá kú tán ẹ má fún lógún òun òun fẹ́ jẹjú ẹ̀ ṣe ọgbọ́n ti sàtúnlẹ́rẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀rẹ́ Islam iná àsìmọ̀jì tó máa jẹ́ mùsùlùmí ó máa jogún ẹ̀ àwọn ọgbọ́rọ̀ tẹ̀lọ́rọ̀ yẹn ẹwọ́ ní àbí kó sọ pé ó fẹ́ràn kan nínú àwọn ọmọ ẹ̀ wá ní tóun bá ti kú tán mọ́tò tó wọ́ ti 7 million ó wá ná ọmọ yẹn lòun fún mọ́tò tó ń gùn kiri ọ̀nà mọ́tò àwọn ètò kù yẹn ẹ̀ta kẹpin owó ẹ̀ ṣùgbọ́n ilé yìí lágbájá lòun fún ọmọ tó wá fún náà wà nílẹ̀ tó fẹ́ jogún láwọn sí jẹ́tẹ̀lélúwà ẹni tó fẹ́ ṣùgbọ́n tí yàn bá sọ fún dájí àbí mọ́mì nígbà yí wọn tó ń sọ̀rọ̀ yẹn wọn nígbà ò wọ́n àwọ ọmọ yín lọ́wọ́ ẹ̀rọra fún wọ́n lẹ̀tẹ̀ bá ti gbìyànjú àti confuse wọn tán bá ti gbọ́ tó bá ti wá kú tán ẹ̀yẹ má ṣe tẹ̀ fí ìdòwà àwọn ọmọ ohun ọmọ yẹn bàjẹ́ ogunlọ́gbójúlé

ohun tó náà ń fún ọ̀rẹ́ òun yìí gan ó ti ju 1.3 lọ 1.3 ó ti ju 1.3 lọ 1.3 dẹ̀ni solus anábìdẹ̀ sọ pé gbogbo sáfẹ́ fi ṣe wà fúnyàn nínú property wa lè fún ọ̀rẹ́ wa lóòótọ́ a lè fún ọmọ ọ̀rẹ́ wa kò gbọ́dọ̀ kọjá ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo ń ta ní ìdá méjì tó kù náà wá gbọ́dọ̀ pín àtàwọn ìyàwó àtàwọn tàbá fílẹ̀ sáyé àbọ́kọ àtàwọn tó bá kàn òun ti wá sàtútẹ́lẹ̀ ń tó ti tẹ́ tó ìlàjì gan irú wà sí yàbẹ́ à nílò àṣìṣe lè fà á ìmọ́mọ̀ fẹ́ ṣíkà fáwọn ọmọ àtìyàwó àbọ́kọ̀ àtẹ́ ó lè fà á ọlọ́ni tẹ bá yẹn padà fala isma alayh ẹni tó change ẹ̀yẹn kò lẹ́ṣẹ̀ ò téyàn bá wá lẹ́ṣẹ̀ kí ló ní ládá inú léhun níbi ní kẹsùn sí ìyá lè sọ pé tó ń bá kú inú léhun níbi àgbígbàgédé ní kẹsùn sí ẹ̀yin ò gbọ́dọ̀ tẹ̀lé àsọtẹ́lẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ tẹ̀lé àmọ́ pé nílẹ̀ Yorùbá ń ta gbọ́njú bá ní fáwọn olóòṣà náà máa sùn sílé tán bá kú ìyẹn lè tàà mọ̀ nílẹ̀ Yorùbá bóyá kí wá sọ bàbá wa fẹ́ kú àfà ní wọn mùsùlùmí ni wọ́n ìyá fẹ́ kú ìyá ló ń kírun ló ń ṣàrọ̀ alá ló ń gbààwẹ̀ yìí ó náà wá sàtúnṣẹ́lẹ̀ pé nulé lòun fẹ́ òun fẹ́ kójò máa pa òun ó dẹ̀gbọ̀rọ̀ kọ́lé tó tó ìkó náà má lè gba yàrá kan nínú ẹ̀ kí ló wá change ọ̀rọ̀ yẹn tẹ́ wá padà wá ṣe ètò dáa ẹ̀yin o kí ni ọlọ́run wá fi parí àyà ẹ̀ oní inna Allaha ghafurun rahim òun ọlọ́run bọ̀bọ̀ aláforíjì lòun ọba tí máa ń kẹ́ni ni ìtumọ̀ rẹ̀ ní pòkú yẹn tó náà bá mọ̀ kò ní ṣe òun ọlọ́run bá ní kápá àti foríjì ẹwùgbà tó sọ títí wá ó náà ọlọ́run ọbọ̀ òun ni nígbà tó wá parí ẹ̀ sí gbélé òun ọlọ́run bọ̀bọ̀ aláforíjì lòun ọlọ́run lẹ́yìn náà tún máa ń kẹ́ni èmọ́ wá dé lónìí olówó kú aráàrin èrò lẹ́yìn rẹpẹtẹ òdìtẹ́ tàbáníká máa kà wọ́n nínú ìlú yìí lónìí wọ́n pọ̀ bóyá kí n kàn sọ méjì bilimisari yẹ sẹ́rẹ̀ ni wọ́n sì gún wọn sí olówó tán kọ́lé epo kiri tí kì í ṣàbẹ́kùtà ń bí nìkan Ògùn state Lagos state ìlú mọ̀ọ́ká olówó ni wọ́n nínú ọmọ Ẹ̀gbá

kódà bàbá tẹ̀ sọ tẹ́lẹ̀ pé iṣẹ́ máa wù kọ́ táwọn náà ní millions of naira tí wọ́n donate síbẹ̀ wọ́n níbẹ̀ nìkan lọ gbà wọn lọ àwọn èèyàn náà wá rí mọ́síláhà ní gbígbé mímà gbé wọn lọ bẹ̀ pé ibẹ̀yàn àwọn tí àti máa sùkú síbẹ̀ ó sì dágan káwọn èèyàn máa lọ gbó òkú bàbá lóru ló fi wá ṣogbọ́n iṣẹ́ náà ló ṣàrùn bàbá sábàtà àjírú jẹ́ pé ìtẹ́ olómoore ni bàbá náà padà sùn ojúmọ̀ wá ti àfà àwọn tọ̀dọ̀ alábẹ̀kúta bí ni mo mẹ́ṣọ̀ yẹn bó ṣe wá rí káàkiri náà nílá àwọn ilẹ̀ Yorùbá àwọn olówó ń gbọ́ wà sí àwọn mẹ̀kúnnù ń gbọ́ wà sí àwọn tí wọ́n ń ṣàfà ń gbọ́ wà sí ọwá ń tẹ́ kìsáàdì pé ìtẹ́nà àwọn fẹ́ sùn ìtẹ́nà àwọn fẹ́ ń kú ìmáàmù wa ń kú wọ́n wá ń sún wọ́n sí gbàgede wọn wọ́n wá ń sún wọ́n sínú yàrá wọn àwọn èèyàn wá lọ ń tọ̀wá fún sáré wọn àwọn èèyàn wá sọ bí sáré wọn dojúbọ̀ ẹ̀yẹn má wò àwọn àfáà tó bá rí bẹ́ẹ̀ o ẹ má wò àwọn ìmáàmù tí wọ́n bá rí bẹ́ẹ̀ o ìpìlẹ̀ ní kẹwò gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ilé náà lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògọ́lọ àmẹ́nu débẹ̀ torí pé nínú àwọn ṣubhat táwọn èèyàn máa fi ń dàn kọrùmọ́ àwọn ẹ̀lójú rí àbí Ọlọ́run